ẹ káàárọ̀ gbogbo ọmọ nàìjíríà ẹ wò mo ṣe jínsìn mo wá rí ìṣípayá kan lórí ìlú tí wọ́n ń pè ní ìlú ìlọrin mi mọ ìrìn àjò tí ọmọ nàìjíríà rìn ṣùgbọ́n mo rí i pé èmi náà wà láàrin wọn àwa ń rin ìrìn àjò yẹn à ìrìn àjò tá à ń sọ yìí à títí títí bí ẹni pé ọkọ̀ wa fẹ́ dànù a ṣáà ń fi ìgbàgbọ́ rìn pé a ó débi tá à ń lọ bá a ti wá ń lọ títí títí inú òkùnkùn là ń rin gbogbo bá a ti rìn yẹn inú òkùnkùn ni àwa ń rin títí títí títí títí ó yẹ ká ti débi tá à ń lọ àti débi tá à ń lọ mo ṣàfẹ́ èmi ṣàfi ọkàn mi gbàdúrà pé kọ́lọ́ ṣàmùwà gúnlẹ̀ láyọ̀ torí ibi tá a rìn lọ́tẹ́ pé mọ́tò tó ń wà wá gan mọ́tò yìí ò ní ná kò ní ná ṣùgbọ́n ní òkùnkùn yẹn náà ló ń wa gbogbo wa lọ ìyàlẹ́nu tó wá jẹ́ fún mi ni pé a wá dé ìlú kan ìlú ibẹ̀ wá jẹ́ ìlú ìmọ́lẹ̀ òkùnkùn òṣú nílùú tá à ń sọ yìí kódà ilẹ̀ òṣú nílùú tá à ń sọ yìí ah, ah títí títí tá a fi rin ìlú ìlú tá à ń sọ yìí tá a fi rìn já tá a tún fi bọ́ sí ìrìn àjò míì ìgbà tá a máa bọ́ sí ìrìn àjò míì mo bá tó rí i pé ilẹ̀ tún dúdú mo wá béèrè pé ẹ dúró ná ìlú wo nílùú eléyìí tí ilẹ̀ òṣù ń bẹ ìlú wo nílùú eléyìí jẹ́ pé ọ̀sán ẹ dúró ná ṣé nílùú yìí ilẹ̀ ò kì í ṣú ń bẹ wọ́n nílẹ̀ ò kì í ṣú o wọ́n ní bí ìlú ṣe máa ń wà ní tiẹ̀ lélẹ̀ ẹ dúró ná tó bá wá rí bẹ́ẹ̀ kí lorúkọ ìlú yìí wọ́n nílùú Ìlọrin ẹ mi gbọ́ kí lẹ pé ìlú Ìlọrin èrò Ọlọ́run á bá mi mo ní ìlú Ìlọrin Ìlọrin ah, ṣé ilẹ̀ ò kí ń ṣú nílọrin ni ṣé òkùnkùn sí ńlọrin ni àwọn ní ìlú Ìlọrin ni Ọlọ́run dá lu yẹn dá pọ̀ pé ìmọ́lẹ̀ máa ń wà ń bẹ̀ gbogbo gbà ni hmm. ìgbà tí mo wá lajú mo wá fi ẹ̀mí béèrè olúwa kí ni ìtumọ̀ eléyìí ní gbogbo nàìjíríà ìlú ìlú eléyìí ó dúdú kódà nígbà tá a tún rìnrìn àjò yẹn kọjá tá a fìlú yẹn sílẹ̀ gbogbo wa tún bojú wẹ̀yìn láàrin gbogbo nàìjíríà ibẹ̀ nìkan la rí ìmọ́lẹ̀ tó tọ̀ sí lọ́kàn tí gbogbo nàìjíríà tó kú gbogbo bẹ̀ dúdú lọ ni wọ́n ní ìlú náà mà nìyẹn lọ́ọ̀kan ìlú yẹn mà nìyẹn lọ́ọ̀kan wọ́n ní bẹ́ẹ̀ ni pé ìlú ìlọrin pé ibẹ̀ ò kí ń dúdú o pé ìmọ́lẹ̀ ò kí ń lọ ńbẹ̀ ìgbà tí mo fẹ̀mí béèrè wọ́n jẹ́ kó yé mi pé ìlú Ìlọrin tẹ̀ ń wò yẹn ìlú tínú Ọlọ́run ọba dùn sí ni ẹ jọ gbogbo ọmọ Nàìjíríà ìlú Ìlọrin ìlú gidi ni o èmi ò ṣọmọ Ìlọrin o ṣùgbọ́n tá a fi hàn mí lénìí ah, ìlú Ìlọrin tó bá jẹ́ pé Ọlọ́run lẹ́ ń sìn nílùú náà ẹ tẹ̀sán mọ́ bẹ́ẹ̀ tí ń sin ọlọ́run yín o ẹ tẹ̀sán mọ́ bẹ́ẹ̀ tí ń sin ọlọ́run yín ẹ tẹ̀sán mọ́ o ìmọ́lẹ̀ ọlọ́run bẹ nílùú ìlọrin o fún ta ẹ rí i pé mo ṣẹ̀ṣẹ̀ lájú ni ìmọ́lẹ̀ ọlọ́run bẹ nílùú ìlọrin mo gbàdúrà fún yín láàárọ̀ ìlú ìlọrin ò ní bàjẹ́ o ìmọ́lẹ̀ ọlọ́run tó ti wà nílùú náà ẹ ò ní sọ́dọ̀ kùnkùn bí ìlú tó kù o ntàmúmi rí leléyìí o jésù olúwa wa àmín.